nígbà tó wá débẹ̀ ní hmm. ọjọ́ kẹta ọlọ́sẹ̀ wàá sọ fún pé orí òkè ni mo wí o ó ah, bá dúró sí i ọmọ ń béèrè lọ́wọ́ ẹ̀ bàbá mi àǹtí ń ṣe kínní ìtì pẹ́ tèmi náà ń rugi ń ru wa rẹ̀yìn á sì wá bí tí mo bá dé bíi àmúná á ṣe wá á ṣẹ́yìn ẹran là ń fi ṣe ẹran táwa fi ṣe kínní ọ̀hún dà ó ní Jehovah jire hmm. ibẹ̀ ni orúkọ yẹn ti kọ́kọ́ jáde táwọn èèyàn mọ̀túmọ̀ tí wọ́n kàn ń lò bó ṣe wọ̀n Jehovah jire tí nǹkan bá ha gágá tó bá ní Jehovah jire yẹn pé Olúwa pèsè ní jẹ́ bẹ́ẹ̀ hmm. ìyanu Ọlọ́run ṣẹlẹ̀ Jehovah jire tó wí yẹn ó ti gbé ọ̀bẹ lé ọmọ rẹ̀ lọ́rùn ó ti yàn ọ̀bẹ ò ṣiṣẹ́ àṣẹ Ọlọ́run ni ikú tí paniga àṣẹ Ọlọ́run ni oorun tí ń kò wá àṣẹ Ọlọ́run ni àjíṣayé gan àṣẹ Ọlọ́run ni. Hmm ọlọ́run ti pàṣẹ fún ọ̀bẹ ọ̀gbọ́dọ̀ yòó à ń dán wò ni lòun náà bá gbélé bóyá yóò gbé ó tún lọ pọ́n ó tún lọ pọ́n ó tún lọ pọ́n ó tún gbélé fún fún irọ́ kò rà ìbínú tó fi ọ̀bẹ yẹn tó là mọ́ òkúta ó dẹ̀ fàyà méjì níbi tọ́bẹ yẹn mú dé ó tún mú ó tún rí irọ́ ọlọ́run ní kò sí tó jọ. màláíkà kan wá wá according to the bible ó ní wọ́n sì ọmọ yẹn ní nǹkan kan mọ́ ọ́ wo ọwọ́ ọ̀tún rẹ kí lọ rí tó bá rí àgbò gàgàrà hmm. bọ́lọ̀ ti ṣe ìyanu fòwọ́ náà lọ́dún tá a ṣe kọjá ọ̀ lérò pọ́ rẹ̀ ran pa hmm. wọ̀nà tọ́lọ́ ń gbàṣẹ ọlọ́run ìyanu ní jẹ́ bẹ́ẹ̀ ló bá mú ẹran ah inú ẹ wá dùn ìyún ló faléyà tá a ṣe kọjá yìí tá a ṣe ń ṣe. eléyìí ló wà nínú ìwé Exodus chapter twelve nínú ìwé Exodus nígbà tí mo ṣe anabi Musa aleyhi salatu salam tó wà láyé Ọlọ́run ní tó bá di ọjọ́ kẹwàá oṣù ẹ mú ẹran tí ò lábùkù tí ò gélétí tí ò yarọ tí ò gélẹ́sẹ̀ tí ò ṣewá tí ò sẹ̀ tí ò lábùkù kankan ẹ pa ibi àpẹẹrẹ. ẹ jẹ́ ká kàyé ẹ dákun. Exodus chapter two ẹ. Exodus. Exodus orí kejìlá ah. so ibẹ̀ ló ti wá ó ní ní ọjọ́ kẹwàá oṣù ah, ẹ ẹ pa ẹran tí yóò lábùkù. ẹran tí yóò lábùkù. chapter twelve. chapter twelve. verse kílẹ̀ pé. ẹ bẹ̀rẹ̀ láti wà. olúwa sì sọ fún Mósè. àti Árónì. ní ilẹ̀ Íjíbítì pé oṣù yìí ni yóò ṣe àkọ́kà oṣù fún yín òun ni yóò sì ṣe èkínní oṣù ọdún fún yín ẹ sọ fún gbogbo ìjọ àwọn ènìyàn Ísírẹ́lì pé ní ọjọ́ kẹwàá ọjọ́ kẹwàá oṣù yìí ni kí olúkúlùkù wọn kí ó mú ọ̀dọ́ àgùntàn sọ́dọ̀. ẹ mú ọ̀dọ́ àgùntàn sọ́dọ̀. gẹ́gẹ́ bí ilé bàbá wọn. gẹ́gẹ́ bí ilé náà bá ṣe tóbi tábìlì yẹn bá ṣe tóbi tó nígbà náà yẹ́s. ọ̀dọ́ àgùntàn kan fún ilé kan fún ìdílé kan. bí àwọn ará ilé náà bá sì kéré ju ìmọ̀ ọ̀dọ́ mm-hmm, àgùntàn kan lọ mm-hmm. kí òun àti aládùúgbò rẹ̀ tí ó súnmọ́ kápá màálù. bẹ́ẹ̀ ni kápá màálù. bẹ́ẹ̀ ló ṣe wà látètè kọ́ sí bẹ́ẹ̀ ni ó sì mọ rí títí ayé àìnípẹ̀kun. pọ́n hmm. káàzó. kí ó mú kí ó mú gẹ́gẹ́ bí iye àwọn òǹkà náà olúkúlùkù ní ìwọn ìjẹ rẹ̀. ní kí ni kì í ṣe pé wàá sọ ẹ hmm. sùn mókè no no no no ẹ gbọ́dọ̀ ha ni. fún ìjẹ rẹ̀ ni kí ẹ sì ro kí ẹ sì ro ọ̀dọ́ àgùntàn náà Hmm. àìlábùkù ni kí àgùntàn yìí kí jẹ́ kò gbọ́dọ̀ gélétí kò gbọdọ rọ lẹ́sẹ̀ kò gbọdọ fọ lójú kò gbọ́dọ̀ hmm. àìlábùkù ni ó jẹ́ ibi tí ń kan kan tó bá ti kọ́dún o ti wọlé ya O ti wọlé ya ó ń sọ mi anabi Ibrahim Abrahamu hmm. ìgbàgbọ́ ni n tó fi lélẹ̀ làwa ń tẹ̀ lẹ́nu ìsìlámù bẹ́ẹ̀ gẹ́gẹ́ làwọn ànábì tó ṣáájú ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ gẹ́gẹ́ gbogbo wọn ṣe bẹ́ẹ̀ làwọn náà ń ṣe torí wípé àwòkọ́ṣe dáa tó pin ó parí sáyé ẹ sára ànábì Muhammad sallallahu alayhi wa sallam toríwé bíbélì sọ. bàbá ọlọ́run mọsà járe yín pẹ ọlá ànábì lọ́dọ̀ ọlọ torí pé ibi tí ẹ ti ẹ tún gbé wa lọ lónìí èmi ò ti ẹ tún tí ì rí bẹ̀ rí bí kì í bá sẹ́yìn tọ́lọ̀ ní ẹrú wájú kẹ́ẹ́ tó rẹ̀ because sẹ́yìn pé oṣù ọdún iléyà gan fún rẹ̀ tẹ́ bá wọ ọjọ́ tà ń ṣe ọjọ́ kẹsàn-án ní wọ́n máa gàràfà ọjọ́ kẹwàá oṣù la máa pẹran so mo sọ wá bá pàdé nísìnyí wọ́n ń jẹjọ lójú fún mi ọlọ́mọ sàjà rìn pẹ́ o àṣẹ gbogbo nǹkan ṣe ní Islam pátápátá àṣọ ti wà látètè kó ṣe ó wà lákọọ́lẹ̀ ó wà lákọọ́lẹ̀ ó wà àwọn anábì practice ẹ̀ wọ́n practice ẹ̀ ó wà lákọọ́lẹ̀ kò sí àrònúṣe kan kò sí kákan wo hàn kákan ṣe tó wà nù Islam no no no no no hmm. ìfẹ́ ẹnu òde nù Islam ẹni tí ó bá ṣe Islam gbọ́n ti Jésù wù tá a fi pe Jésù ní mùsùlùmí nìyẹn ó ní ìfẹ́ tìrẹ ní ká ṣe hmm. ìfẹ́ inú òde nínú Islam ẹni tí ń ṣe ìfẹ́ Ọlọ́run tó sọ gbogbo ara lẹ̀ total submiss to the eh, to the eh, to, the will of Almighty Allah n là ń pè ní Islam ẹni tí bá ti ń ṣe mùsùlùmí ni tí ṣe tinú mi ní í ṣe tinú mi ní í ṣe òde nínú Islam tó àpẹẹrẹ ìgbàgbọ́ tí Ànábì Ibrahim fi kọ́ wa ó ní àwa mùsùlùmí ń tẹ̀lé dọ̀la. Allahu Akbar tàbá onúwe galatia orí kẹrin. Hmm, galatia chapter four four verse kílẹ̀ pé. galatia orí kẹrin hmm. ẹsẹ̀ kejìlélógún sí ìkọkàndín eh, karùndínlọ́gbọ̀n twenty two to twenty five. nítorí a ti kọ pé. a ti kọ pé. abrahamu ní abrahamu ní ọmọkùnrin méjì. abrahamu ní kí ló pé. abrahamu ó ṣe kí ni. ó ní ọmọkùnrin méjì. ó ní ọmọkùnrin méjì. ọ̀kan lá ẹdúró hmm. kẹ́ tó lọ. Hmm. Ah, ó mọ̀ ṣe o gbogbo ẹni tí ń bá ń pe anabi ismail salatu wasalam tí n bá ń pè lọ́mọ ẹrú kó lọ tọrọ àforíjì o kó tó pẹ́ ọmọ abrahamu ni ẹrú kọ́ ọmọ bíbí inú abrahamu ni bíbélì confam pé abrahamu ní ọmọ méjì kódà ayé ni ọgbà wa nígbà tí abrahamu kú in the book of genesis chapter twenty eh, twenty five akọ pé àti isaki àti ọmọ rẹ̀ ismaili wá sìnkú rẹ̀ ibi tẹ́ ń ká lọ ẹ máa ká nso ó ní a pé Abrahamu ní ọmọ méjì which means it has been documented ó ti wà lákọọ́lẹ̀ ẹnìkan ò lè yí Ọlọ́run dẹ̀ sọ pé níta àti kọ́ àti kọ́ ná ọbẹ̀rẹ̀ hmm. sọ pé àti kọ́ pé Abrahamu sì ní ọmọ méjì ọmọ méjì ọmọkùnrin méjì ọmọkùnrin méjì okay. ọ̀kan láti ọ̀dọ̀ ẹrúbìnrin. ọ̀kan láti ọ̀dọ̀ ẹrúbìnrin wà á jẹ́ ń pẹ́ ń pẹ́ ajára ní ẹrúbìnrin táǹpì ní agárì inú bíbélì ni wípé ó níbi tó ti wá. Hmm ó níbi tó ti wá kì í sara wọn ó níbi tó ti wá ẹ̀kọ́ kan tó nu lọ́tọ̀ it's a complete lecture bí tí Ágárì ti wá ó ní tó ṣẹlẹ̀ ó ní tó ṣẹlẹ̀ wọ́n fi tánràn ni ọmọ ọba ni ọmọ ọba ni Ágárì ẹ mọ̀ nso. àti ọ̀kan láti ọ̀dọ̀ òmìnira obìnrin. ọ̀kan láti ọ̀dọ̀ òmìnira obìnrin ọ̀kan láti ọ̀dọ̀ ẹrúbìnrin yes. ṣùgbọ́n ṣùgbọ́n a bí èyí tí í ṣe ti ẹrúbìnrin nípa ti ara ṣùgbọ́n èyí tí òmìnira obìnrin ni a bí nípa ìlérí. nípa ìlérí yes. Hmm. nǹkan wọ̀nyí jẹ́ àpẹẹrẹ nítorí pé mhm. àwọn obìnrin wọ̀nyí ní májẹ̀mú méjèèjì. very good májẹ̀mú méjèèjì ni wọ́n ìkan májẹ̀mú ìkejì májẹ̀mú kí ló ń wí. Hmm. yes. ọ̀kan láti orí òkè Sinai wá. ọ̀kan láti orí òkè Sinai wá. bí tí a bí ní oko ẹrú. tàbí lóko ẹrú. tí í ṣe Ágárì. tí í ṣe Ágárì nítorí Ágárì yìí ni nítorí Agárìyé ni òkè Sinai Arabia. ẹ rí i pé ó sọ wípé àwọn obìnrin méjì wọ́n jẹ́ àpẹẹrẹ hmm. ìkan òkè Sinai Arabia yẹn lágárì gẹ́gẹ́ bó ṣe tó dúró fún Jerusalem sísìn yìí hmm. tó dúró fún Jerusalem sísìn kí ló dé tó rí bẹ́ẹ̀ torí Jésù ti sọ in the book of Matthew chapter twenty one láti forty two ó ní Jerusalem Jerusalem ìgbà wo là á dáàbò bo ẹ̀mí ló là á dáàbò bo ọ́ bí àgbébọ̀ àṣìyẹ ṣe dáàbò bo ọmọ rẹ̀ lábẹ́ ẹ̀yẹ ṣùgbọ́n ẹ ò jẹ́ ẹ̀yin lẹ pa àwọn ànábì lẹ ṣe wá la ṣẹ̀yìn ṣáwo a ó gba ìjọba ọlọ́run kúrò lọ́wọ́ yín a fi fún orílẹ̀-èdè tí ó máa mú èso rẹ̀ wá. bàbá